àkùkọ gàgàrà mi tó gorí ọ̀pẹ rẹ̀ lé téńté ojú rẹ̀ kálé ó tó kákò ẹ wá jọ ẹ má dá mi dúró lóòótọ́ mi ń sọmọ bàbá olówó ṣùgbọ́n àwọn tèmi ti dúró tí wọ́n fẹ́ gbọ́ mi nígboro ọ̀dẹ́lẹ́yẹ Isaiah lórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹjẹ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ̀ ọba mi ní fún mi lára tèmi dá. ọ̀yẹ́ ẹja tó jọ gbéra lórí ètò ẹ tó gbọ́n tá a tó fẹ́ jọ bára wa sọ lórí ètò fún ti tòní ẹni mo pe àkórí rẹ̀ ní find it ṣàwárí ẹ̀ find it ṣàwárí ẹ̀ tí Yorùbá ò bá sọ wọ́n ní àwárí lóbìnrin wà nǹkan ọbẹ̀ tẹ́ ẹ̀ sì mọ̀ pé kọ́bà afọ́jú tó jábọ́ rèé agbègbè ibi tó ti jábọ́ yóò forí kó ẹgbẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọ̀pá afọ́jú nítorí pé kíni afọ́jú yóò fẹ́ wá kọ́bọ̀ rẹ̀ tó sọnù rí ni What have you lost that will make you somebody in life? Kí ló ti sọnù tó jẹ́ pé òun gan-an ni ó sọ ọ́ dèèyàn láyé nínú ìrìn àjò ayé? Ah, Títọ́pẹ́ Àlàbí tí ò bá kọrin ni èmi ò mọ̀ bóyá yóò débi tó dé lónìí yìí. bí Yínká Ayéfẹ́lẹ́ tí ò bá ka ẹ̀bùn orin tó lọ́n fún un sí ni ẹ mọ̀ bóyá wọn àmọ́ gbọ́ l'Amẹ́ríkà gbọ́ ní London gbọ́ ní Canada jákèjádò gbogbo àgbáńlá ayé níbi tí wọ́n ti ń gbọ́ Yínká Ayéfẹ́lẹ́ báyìí. find it ṣàwárí ẹ̀ ọ̀rọ̀ sísọ ní tẹlòmíín ẹlòmíín bẹ́ẹ̀ gbé e sórí agolo kẹ́ ẹ wá ti ọ̀pá bọ́ọ̀lù akúkú jójó tó nítumọ̀ ijó jíjó ní tẹlòmíín ọpọlọ okòòwò lọ́nà ń dá mẹ́lòmíín ibi táwọn yòókù ti ṣe tí wọ́n ti rí nǹkan mú bọ̀ àwọn àṣìṣe àtúnjẹ lọ́nbẹ̀. àfúnni nímọ̀ràn lẹ̀bùn tọ́lọ̀ ń fẹ́ lòmíì don't waste your talent má fi tálẹ́ǹtì ẹ ṣòfò find your talent ṣàwárí ẹ̀bùn tọ́lọ̀ ń fi fún ọ and utilize it kó o sì lò ó kò jù bẹ́ẹ̀ lọ o ọlọ́run á wà pẹ̀lú ẹ ọ̀dẹ́lẹ́yà ìṣẹ́ àlórúkọ mi tí gbogbo ẹ̀ mọ̀ sí jẹ́jẹ́ alára tí ò gbàràdà lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ pọ́lọ̀ ọba mi ní fún mi lára tèmi dá títí dìgbà mi tá mo pàdé lórí ètò yìí ẹnu rẹ ni mo fi yín sí ẹnu rẹ ni màá tún bá yín ó dàbọ̀.